Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ṣé mo bá yín lálàáfíà Gbénga Nuah how are you a kú ìlú a kú kó lè dáa ṣẹ̀rí lálẹ́ yìí àwọn àṣírí kan ó tú àwọn kan tú. bóyá irọ́ ni o bóyá jẹ́ òótọ́ ni o gbogbo ẹ̀ la máa débẹ̀ lálẹ́ lórí àwọn àṣírí tó tú yìí now there is a particular page lórí social media yìí tí wọ́n máa ń pè ní anonymous page ṣẹ́rí anonymous page yìí wọ́n máa ń ṣe exposition a lot of exposition ló máa ń ṣe so látìgbà tí mo dẹ̀ ti mọ exposition wọn ó máa ń come to reality tó jẹ́ pé a lot of Nigerian pastors ọ̀dọ̀ àwọn anonymous yìí ló ti máa lọ mú exposition tó bá ṣe àgàgà exposition lórí orúkọ wọn wà well known tí page anonymous yẹn To bá ti mú àsọtẹ́lẹ̀ sílẹ̀ tó máa ṣẹlẹ̀ àwọn pásítọ̀ àwọn náà follow page yẹn àwọn náà máa lọ mú exposition yẹn wọ́n wá sọ pé Jésù sọ pé Jésù fi hàn àwọn pé kíní kan sọ pé during the <coughs> during the election time ibẹ̀ ni àwọn pásítọ̀ yẹn ibẹ̀ ló ti lọ mú exposition yẹn gbogbo exposition tó sọ pátá ọ̀dọ̀ anonymous lọ ti mú now ní last year ní May àbí is it March or May mo máa fi wọ̀nyí o òun ló jẹ́ kí n táàgì Davido ipe ǹjẹ́ ó lè jẹ́ òótọ́ bí torí a lot of exposition ni page anonymous yẹn ti ṣe tó dẹ̀ jẹ́ pé ó máa ń come to reality tẹ́ bá rántí nígbà tí mánu yìí nígbà tó ń ṣe ìdìbò mánu òbí Obi Obi òbí tó tó contest fún president ní nàìjíríà ìgbà tí wọ́n ń ṣe ìdìbò anonymous ti fún ní exposition pé ó dàbí france ló lọ ń gbà yẹn ipe amba igi ẹ̀ tó máa ń gbé dání ipe kò gbọdọ̀ jẹ́ kéèyàn bá òun gbé o ìgbọ́n fẹ́ ju kọ̀ọ̀kan sínú ló fẹ́ fi kó ba máa yẹn gbà tó ń nọdẹ france ó gbọ́ràn because àwọn ọmọ ibo follow page yẹn gan tẹ bá rántí nǹkan tó lọ ṣẹlẹ̀ ní ìlú ìwò ní church táwọn tó máa gbè ní x-men yẹn kó tó ṣẹlẹ̀ anonymous ti sọ ipe nǹkan báyìí o ó fẹ́ ṣẹlẹ̀ níjọ́ báyìí o káwọn èèyàn bí kẹ́fù kó máa lọ church unfortunately wọ́n lọ church tí mánu wígwe yìí ọ̀gá zenith tóun náà fi jábọ́ anonymous wọ́n predict ẹ̀ wígwe yẹn náà ó wọnú ẹ̀ hmm. now anonymous ti predict ikú tó pa Mohbad ní last year mo máa fi wọ́n yín but unfortunately nígbà tí wọ́n predict kíní yẹn torí mo follow page wọn mo rí write up yẹn but mi mẹ́tọ́ ń pè ní ìlérí olúwa alọ́ba because a lot of gbogbo wa àmẹ́tọ́ ń pè ní ìlérí olúwa alọ́ba débi orúkọ ẹ̀ Mohbad àmẹ́tọ́ ń pè bẹ́ẹ̀ ṣó ti yé yín ìgbà tí anonymous predict write up yẹn èmi rí ní last year but mi mẹ́tọ́ ń pè bẹ́ẹ̀ wọ́n kàn sọ pé a single name ìlérí olúwa alọ́ba kó ṣọ́ra ikú ń lé kiri o ó já wọnú yàrá fàṣọlá kan fàṣọlá yẹn receive call pẹ̀lú davido ipe wọ́n dẹ̀ ti ń lépa ẹ̀mí ẹ̀yin ará tiktok ẹ ṣé o thanks for the love please keep tapping now mo máa gbé exposition anonymous yẹn wá Caberi. O máa kúkú ẹlikọ́tà o pẹ̀lú ìyàwó àtọmọ a lot of people tó follow page Àlónímọ̀ sí yẹn wọ́n mọ̀ pé ó ń sọ òótọ́ but àwọn kankan máa ń bu sọtí ẹyin kódà ìgbà ìbò wa ìdìbò wa kó tó dìbò rárá ni Àlónímọ̀ ti ń sọ pé ẹni báyìí ló máa wí ni o ṣùgbọ́n ẹni báyìí ló máa gbégbá orókè fún o ẹni yẹn ló máa wá sì kẹta o báyìí báyìí ló máa ṣẹlẹ̀ o gbogbo ẹ̀ l'Àlónímọ̀ sì sọ gbogbo nǹkan tó sọ pátá ló predict ló ṣẹlẹ̀ àwọn olówó pè lálò onímọ̀ sí wọn ṣe dúdú funfun ni wọn ṣùgbọ́n èlè rojú wọn láéláé ṣó ti yé yín nígbà tí wọ́n ń ṣe kíní endsars ńgbà yẹn anonymous predict ẹ̀ ipe ní báyìí báyìí o wọ́n máa rán àwọn báyìí báyìí o kọ́ wá yìnbọn báyìí báyìí o the same thing happen ṣó ti yé yín now let's listen to anonymous wọ́n máa gbàgbé wọ́n máa ṣe live chat wọ́n máa sọ fún yín pé wọ́n máa predict nǹkan tó máa ṣẹlẹ̀ in three months four months pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ wọn ṣe pásítọ̀ o gbogbo àwọn pásítọ̀ yín tó máa sọ pé ẹ eh, jésù náà àwọn sí lágbájá ipe kí irọ́ ni o ọ̀dọ̀ anonymous ló ti ń kó mo sọ bẹ́ẹ̀ fún yín ọ̀dọ̀ anonymous ló ti ń now let's listen to anonymous let's read it together. wow Eduro. dúró mo fọwọ́dù kí ni ẹ ó dán ẹ jọ ah mi ò fẹ́ jẹ́ kẹ́ court mo ń bọ̀ ẹ dúró bóyá mo lè sáré save ẹ̀ ẹ ṣàwòdàn mo ti padà wá <laughs> mi ìrántí pé mi ò save ẹ̀ mo ti save ẹ̀ báyìí now let's read it. Can you all see? If you are following this anonymous page, you understand what I'm talking about. Now, check it out. Ẹ̀yin tí TikTok yìí. Welcome on board. It's your baby girl Z Mama. Now, anonymous group wọ́n predict ọ̀rọ̀ Mohbad no volume báwo. hear me ìyá Máyégún no volume kẹ̀ let me watch. ìyá ìyá Máyégún ọ̀dọ́ yín ni o maybe you should you should loud your phone please. ẹ̀yin tá a bá ń gbọ́ mi ẹ show love ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń gbọ́ mi can you hear me now let's listen to anonymous anonymous predict kínní níwájú ilẹ̀ àtọ́lọ́hún mo rí nígbà tí wọ́n predict ẹ̀ ní last year but ẹni tó dárúkọ ipe alọba meji mi o mọ orúkọ ẹ̀ mi ò mọ̀ pé ẹnìkan jẹ́ Mohbad i don't know now exposition wọn rèé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ẹnìkan ló ṣẹ̀ṣẹ̀ tí wá rí ìṣí ẹ̀ padà wọ́n gbé wá síta exposition ní twenty six of May two thousand and twenty three wọ́n ní a man with name alọ́ba ọ̀làdìmẹ́jì ìṣe pàpàpàpà fún ikú as mentioned few days ago the man alọ́ba has become a pinpinpinpin of circumstances having overhead of conversation between two top Nigerian musicians. It is unfortunate that the man, Aloba, had walked into the room of Fashola at a very wrong time when this phone conversation was going on with Davido. Anonymous ló sọ bẹ́ẹ̀. Chenka. The young man must not must now be very mindful of his surroundings, his movements, people he visits, What he eats, he must avoid going for shows and be very careful of people around around his immediate surrounding including his family. ẹjẹ bá wa ṣe ẹṣọ ìkógbá sí o ọ̀dọ̀ anonymous la ṣì wà o ẹ bá wa ṣe ẹṣọ yìí ẹ jẹ́ kó gbá sí anonymous ni we hope this exposition is not ignored as Iku has been contacted to take out the young man. If this does does uh, if this does not work, other means will be deployed. Remember that we said in the uh, previous exposition, the man Aloba must be must be really careful and leave the country as soon as possible. We shall continue to watch, and you must not forget. We are anonymous. We are legion. We do not forgive. We do not forget. Now, Anonymous predid this thing last year, May 26, 2023. Unfortunately, ìgbà tí wọ́n predict it because I am their follower, one of their followers. Ṣó ti yé yín so i do see a lot of exposition on their page but mi ò mọ̀ pé Mohbad ló ń jẹ́ alọ́ba ọládìméjì i don't know him now ibi tá à ń lọ gangan màá fi mí wọ̀nyí mo ń bọ̀ ká tó lọ ẹ jẹ́ ká analyze e. now anonymous ní Mohbad òun ni tájẹ̀tì ẹni tí kú kàn ní pé wọ́n dárúkọ ẹ̀ ní few days ago ní May twenty six ó ní ó rìn wọnúlé Fáṣọlá nígbà tí Fáṣọlá ní conversation pẹ̀lú Davido anonymous ló sọ bẹ́ẹ̀ ó ní Fáṣọlá àwọn gbogbo ara wọn pé Naira Marley ni wọ́n pè ní Fáṣọlá ó ní ó ní conversation pẹ̀lú Davido Mohbad eh, Mohbad ó wá ń rìn sásìkò ó wá fetí gbọ̀gbọ̀kúgbọ̀ọ́ ní nǹkan tó ń sọ nínú conversation yẹn according to anonymous nǹkan tá a kà ó ní since tó ti wá gbọ́ àṣírí tí wọ́n jọ ń discuss nínú conversation yẹn wípé Fáṣọlá àti Davido ó ní wọ́n wà ó ní wọ́n wà secure mọ́ due to àṣírí tí wọ́n jọ ń discuss tí alọ́ba gbọ́ ó ní òun ló ṣe sọ pé kí wọ́n ṣe kí ni kí wọ́n gbé ẹ̀mí ẹ̀ légbodò now ó wá sọ pé kó wà very careful kó mọ pátí to mọ máa lọ láti lọ ṣe show <clears throat> kó mọ àwọn tó máa bá rìn including his own family anonymous ló sọ be. now let's put this aside ẹ jẹ́ ká tún gbé kejì wá. now the comments on September twenty nine two thousand and twenty-three nígbà tí Mohbad kú anonymous tún gbé exposition mi bọ́tà ó ní go through all expositions from the eighteenth of September to this day the truth is always consistent you may choose to be forged by famzin yeah that happen and we com completely understand understand sorry you cannot imagine your favorite being involved in this kinda igbe but come of it that's what it is the ikú pípa ní ènìyàn are always the nicest psychologically manipulation in the first step towards being a perfect ọ̀daràn who cannot be suspected be nice to people buy off their emotions give them lots of money and they all and that's all sorry you can do any yama yama and get protected by many you have successfully manipulated that is from anonymous to davido and chief Kubana chief priest thanks so much thanks for this i appreciate you for that now let's analyze anonymous Eh, ẹ fẹ́ kẹ́ máa rójú mi ni ọ̀ má bínú ká tó wá lọ sọ́dọ̀ àǹtí Bukky Jease